ọba tó fún wa láǹfààní àti lè tún padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápàlẹ́ láti tẹ̀síwájú nínú tafsiri wa ti alkùránì alápàlẹ́ nínú sóràtún nìsá agbára láti ọ̀rọ̀ ọlọ́ba tó ní yas'aluka ahlul kitabi an tunazzila alaihim kitaban minas sama na'am أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم نعم. ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا نعم ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم وأخذنا منهم ميثاقا غليظا الله بابا عليك وعلاني يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء ọlọ́ọ̀bá ní ìrí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àwọn ahalul kitabi ko yahudi àti nasọ́rọ̀ sínú ṣùgbọ́n àwọn afọ́ ní tafsir gẹ́gẹ́ bí imamu qatada ti sọ ó ní bíbí o àwọn yahudi la gbà lérò wọ́n bí ọ léèrè wọ́n sọ pé kọ́ bá wọn sọ tíra kankalẹ̀ láti sánmà kọ́ ọ sọ tíra kalẹ̀ káwọn ọmọ òwú báyìí láti sánmà apákanú àwọn olùmọ́ni èyí tí wọ́n béèrè òun náà ni pé tọ́ba jẹ́ lóòótọ́ lọ́lọ́run ọba ń ràn sí wa lẹ́tà tọ́lọ́run kọ sẹ́nu kọ̀ọ̀kan wàdà tọ́ba fẹ́ ká gbọ́ gbọ́ lòdòdó sọ pé kọ́lọ̀ sọ àwọn lẹ́tà yẹn kalẹ̀ káwọn wò báyìí pẹ̀lú àdírẹ́sì oníkálukú lágbájá ọmọ lágbájá ọlọ́nkọ́ lẹ́tà sí ọmọ ọ̀rán muhammadu làkàṣègbè ọmọ làkàṣègbè wọn ni kọ́lọ̀ ṣe bẹ́ẹ̀. àwọn olùmọ́ni ọ̀farajọ ń táwọn kẹfẹ́rí maka náà tọrọ tí wọ́n béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́ ọba ni bali orí dùkúlùmùrí ìmínhùn. an yu'ta suhufan munashara ìkíní kọ ìkejì wọn fẹ kọjá pé a fún ní lẹ́tà kan ìwé kan tá a kọ sí pé látọ̀dọ̀ ọlọ́run lòun gba ọkàn mi ọba ràn sí mi lẹ́tà tọ́lọ́run fi ràn sí mi dà. ọlọ́wọ́ bá musa akbar eré anabi sallallahu alayhi wa sallama mà dájú pé n tó ju eléyìí lọ wọn ti tọrọ rẹ lọdọ anabi musa wọn ti ní ká anabi musa ó ṣe fáwọn fakọlu arina allaha jaharatan tí wọn ní fọlọ́n hàn wá ní gedengbe fọlọ́n hàn wá lójúkorojú n tí wọn wí musa nù sọ fẹ́ ká gbọ́ gbọ́. tọ́ ọmọ sọ fún wa pọ́lọ̀ ọ̀kan rán sáà lè wọn anabi musa tó sa ẹni tó rò pé wọ́n jẹ́ wọ́n tó wọn ni o musa mi kọ́ mi sẹ́bi ìnà rọ́jùlá lè mi kàtínà wọ́n sáà pé ọmọ sọ nígbà tó sáwọn tó débi tọ́lọ̀ bó ti bá wọn sọ̀rọ̀ wọ́n débẹ̀ tán wọ́n ní àwọn gan fẹ́ rọ́lọ̀ lójú afẹ́ rí ìlọ́lọ́bọ̀ à ń sọ fún wa ní sókí bíbí pé tí wọ́n sọ fún anabi musa nípa kọ́lù àrínà allah jaharatan fọlọ́n bá hàn wá lójú korojú ọlọ́ba torí irú nǹkan báyìí tí fa'akọ̀dátúmù sọ ẹ̀kọ́ sábàbí ilé ló jẹ́ kí ọ̀wá rírí ọ́fẹ́ kí ni ó kọ́kọlù wọn bọ́wá rírí sí kọlù wọn nù bezolmimhim nítorí àbòsí wọn nítorí àbòsí tí wọ́n se ẹlẹ́yìn fi yẹn wá pé àwọn àmì jẹ́ ànẹ́bí ọ̀pọ̀ ọgbà tí àwọn ẹ̀ńtọ́lọ́run ánàbí kan sí tí wọ́n bá ń sọ pé ẹ̀rí kan làwọn ń fẹ́ kọ́lọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ káwọn tó gbàgbọ́ ọ̀pọ̀ ọgbà tọ́lọ́run bá sọ àyà náà kalẹ̀ ìyà ní jẹ́ fún wọn torí pé wọ́n ó rí àyà náà wọ́n tó ní gbà nítorí pé nínú tí wọ́n wá nù ẹgbàá ọ̀rọ̀ pé ńgbà tí àwọn ará maka tí wọ́n bẹ̀rẹ̀ sí tọrọ oríṣiríṣi lọ́wọ́ ànẹ́bí pé tó bá já ni ó sọ rẹ kọ́sọ́ àpàtà yìí di góòlù àbí ilẹ̀ asálẹ̀ tó jẹ́ pé kò sí ti yọ ń bẹ̀ sọ pé kómi ọmọ jáde ń bẹ̀ ká mọ̀ wú báyìí ọlọ́kọ̀ àwọn sàábà fi dá wọn lóhùn pé ọlọ́run ọba fẹ́ràn yín ni ò jẹ́ kí bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ torí pé tọ́ba sẹlẹ̀ ẹ̀ nígbà ọlọ́run sì pààyàn rùn. nítorí délé ọlọ́run ọba ní àwọn ọmọ ìsírẹ́lì wọ́n bẹ wọ́n ní àwọn sẹ̀fẹ́ wá fẹ́ rọ́lọ́run lójú. ẹni tó sọ pé kí anabi musa fọlọ́n hàn wọ́n sẹ́yìn kó ju pé kọ́kẹ́ ni wọ́n kọ lẹ́tà sóun lọ. ọlọ́run ọba nù ayẹ̀ ó fi yé wa pé kìí sànàbí nìkan sallallahu alayhi wa sallam làwọn yahudi kọ́kọ́ béèrè irú béèrè báyìí lọ́wọ́ rẹ̀ nítorí eléyìí lọ wọ́n ti bí ànábì tí wọ́n gan tí wọ́n rò pé àwọn gbàgbọ́ tí wọ́n sọ pé àwọn gbàgbọ́ lónìí o tẹ́lẹ̀ tí wọ́n bí ànábì hùn náà léèrè nu ìpè kọ́ sọ kí ni o kó jẹ́ káwọn ọ̀rọ̀ lọ́wọ́ ọba lójú ọlọ́ọ̀bá ni thumma takọ̀dùlẹ̀ ìdílẹ̀ ní báàdì máa lẹ́yìn ìgbà táwọn ẹ̀rí tó fojú hàn tánàbí musa ti fa àwọn ẹ̀rí tó fojú hàn pétọ̀ òun òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba nìkan ló sì yẹ kán máa jọ́sí fún lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba ní tẹ́kọ̀dùlẹ̀ ẹ̀jìlá wọ́n mú òyèdègbè màálù wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sí fún òyèdègbè màálù wọ́n bẹ̀rẹ̀ sí jọ́sí fún àfọ́síwẹ́wẹ́ ilé àbálẹ̀ àlékún àlàyé rẹ̀ ọlọ́ọ̀bá sọ tọ́pọ̀ nu sóràtúlẹ̀ àárọ̀f tọ́lọ́ọ̀bá sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ní sókí lẹ́yìn ìgbà tí fìràwọ̀nà fojú àwọn ọmọ ìsírẹ́lì tó fojú wọn rí tó fojú wọn rí ànẹ́bí musa dé ànẹ́bí musa lẹ́yìn ìgbà tó àwọn ẹni tí wọ́n gba anabi musa gbọ́ wọ́n gbà gbọ́ anabi musa nítọ̀ ẹja lọ káfí lulẹ̀ fún firawo náà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n dé etí odò bí ìgbà wọn ò nílẹ̀ kọjá àwọn ọmọ israẹli ní iná lamudọ̀rọ̀kùn wọ́n wẹ́yìn wọn ni a ọparí firawo náà ó lè wà bá torí firawo náà ti ń bọ́ pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀. a sì lè kọ́ lódò. annabi musa ni kọ́lá kálá iná ma ìyàrá bí sayadi onírọ́ ntẹ awi ò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n mi ń bẹ pẹ̀lú mi àtìlẹ́yìn ọlọ́wọ́n bá mi ń bẹ pẹ̀lú mi yọ ọkọ̀ mi máa ṣe ọlọ́wọ́n bá sọ wáhì kalẹ̀ fún annabi musa pé ọ̀yà na odò ní annabi musa na odò ní fanfalaka. lòdò bá pín sí méjì kàkánà kúlù fíkín kàtọ́ òde làzim bí àpáta ńlá ńlá báyìí bọ́ọ̀ ló sì pín ọ̀nà sì gbẹ láàrin odò ànábì musa rí kọjá pẹ̀lú àwọn èèyàn rẹ̀ fìràwọnà tẹ́rì sómi pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbàrà tí wọ́n kọjá tán tí wọ́n kọjá sétí odò tán báyìí tí wọ́n rí ọlọ́ọ̀bá ti pa fìràwọnà rùn ọwọ́ pé kí mú ànẹ́bí musa kan fi wọ́n lẹ́ pẹ̀lú ọmọ harun ọ̀pọ̀ àwọn afá sọ pé àwọn tarif ni ẹ̀gbọ́n rẹ̀ ní harun àti kí sábúrò rẹ̀ ó fi wọ́n lẹ́ pẹ̀lú harun pé kọ́ lọ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ kó tó dé àwọn ọmọ israẹli tí wọ́n sẹ̀ bọ́ lọ́wọ́ fìràwọ́nà wọ́n wá bẹ̀rẹ̀ sí o ògèdè gbé màlúù sáàmìrì ti ṣe kí ni ó ti sọ wọn nù ó ti kọ́ wọn bí wọ́n ti ń sin ògèdègbè màálù bí èrè tó ṣe tọ́jú pé yọ ọmọ fán bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sin ọmọ ògèdègbè màálù nù ìlọ́lọ́wọ́ bá ń sọ fún wa ń bí pé fún mọ̀tàkọ̀tò ìjìnlẹ̀ mi bá dé dáadéka lẹ́yìn gbọ́ ọlọ́wọ́ bá kí wọ́n lọ sunkún bá nàbí musa wí. قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا wọ́n ni ah anabi musa ìyá jẹ wá firawuna fojú wa rẹ́ẹ̀mà kọ́bùlà ń tàtí ẹ̀nà kó tó wá bá wa ṣé firawuna pa àwọn ọmọ wọn gbogbo ọmọ kí tí wọ́n bá ti bí báyìí ni wọ́n máa padà nù wọ́n ni ìyá jẹ ìrẹ̀ musa kó tó wá bá wa omi ń bá àdìmọ̀ àdìtẹ̀ náà kọ́dà lẹ́yìn ìgbà tó dé náà iyoye ma jawaw kila nabi musa yo qala asa rabbukum qala asa rabbukum an yuhlika aduwakum wa yastakhlifakum fil ardi fayanzura kayfa ta'malun ni a oku dede kọlọ wọn bọ pa ọta yín run tẹbi fẹrẹ àwọn náà ni obstacle yín oku dede kọlọ wọn bọ bá yín wa yastakhlifakum fil ardi ọlọ́run ọbọ̀ wà ní kẹ́yìn náà járò lé lórí ilẹ̀ kẹ́ jọ́gà lómìnira ṣùgbọ́n o fàyàndọ̀rọ̀ kẹ́ fàtà àmọ́lù ọlọ́ọ̀bọ̀ wà wò bó lẹ́yìn ó ti ṣe ń gbà náà ìníbìnrin nǹkan ni ẹ máa wò gbàrà tọ́lọ́run ọba gbá wọn lẹ́lọ́wọ́ fìràwọn náà ó di pé wọ́n dómìnira ní tó bá wù wọn wọ́n ó ṣe ní tí wọ́n kọ́ rọra lágbájọ ọmọ ẹsẹ làkàtẹ́gbẹ̀ ọmọ ẹsẹ kíní kan ọmọ ẹsẹ kíní ẹ̀ ǹjẹ́ ọba kan wọn bò ní wọ́n ti ṣe so tẹ́yẹ̀ bá ní leadership ìwọ̀nba ẹni kọ́ ọmọ wo kọ́ ọmọ lé àlébù rẹ̀ mọ́ ẹlòmíì tọ́ wà nù tọ́ba wà ládé bẹ́ẹ̀ leadership kan kí ló lórí ò ṣe dáadáa ni kò fẹ́ kò fẹ́ kan kò sí tọ́fẹ́ kan pẹ̀lú tó ṣe dáadáa o a shortcomings rẹ̀ ló wọ́n mọ̀ lé ẹni ọmọ kó jọ. especially Iru bi tó jẹ́ pé báyá àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n mọ̀ gbẹ́ra àwọn lẹ́sẹ̀ yóò sáfẹ́ mọ pọ́ìntì sáwọn yẹn lágbájọ́ ọmọ ẹ̀sìn lágbájọ́ ọmọ ẹ̀sìn torí ìjọ tó bá fẹ́ sọ pé ẹ̀dìbò fún mi wọ́n ah, ẹ̀ ni wàhálà ọ̀pọ̀ rẹ̀ ń gbọ́ bá dé bẹ́ẹ̀ tán fẹ́ẹ́lú ọ̀tẹ́ lè ju sálá ọ̀pọ̀ lọ tẹ́ẹ̀ bá sọ̀ra ntọ́sẹ̀lẹ̀ sáwọn ọmọ israẹli nù ọlọ́ba ní fún lẹ́yìn ìgbà táwọn ẹ̀rí tó gbópọn tó fojú hàn tọ́wọ́ bá wọn alátọ̀dọ̀ ànábì musa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ ọlọ́ba ní fáàfáwọn náà anzalik tó ń ti bẹ́ẹ̀ náà a sàmójúkúó fún wọn lórí bẹ́ẹ̀ àwọn olùmọ́ni àfọ́síwẹ́wẹ́ rẹ̀ ìlọ́wọ́ nù àwọn súra mi nù abákanù rẹ̀ wá nù suratul araf lórí pé ńgbà wọn ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀ lọ́wọ́ bá fi jẹ wọn náà ni pé apá kan nù wọn kọ́ pa apá kejì àwọn ẹni tí wọn ò sin ògèdègbè màálù kí wọ́n wá ìdá kí wọ́n pa àwọn ẹni tí wọ́n sin ògèdègbè màálù níjẹ́ pọ́lọ̀ ọbọ̀ dárí jì wọn o ẹni tí wọ́n ṣe nù kọ́lọ̀ ọbọ̀ tó ní tọ̀ ọ́ dáná ó tó bẹ́ẹ̀ mọ́ yáfẹ́ yìí. ọlọ́ọ̀bá ni wà á tẹ́nà musa sultana mubina a sì fún annabi musa alayhi salatu wa salam láwọn ẹ̀rí tó gbópọn tí ń tọ́ka sí pé annabi ọlọ́run ọba ni inú sẹ́rọ̀ tẹ̀lé sọ́rọ̀ ọlọ́ba ni tísà ayat àwọn ẹ̀rí mẹ́sàn-án kan la fún annabi musa tí ń tọ́ka sí pé anabi ọlọ́run ni àwọn àmì tí ń fi hàn ọmọ israẹli pé anabi ọlọ́run lòun inú rẹ̀ adama wa dọ̀fádìá gbogbo ẹ̀ oríṣiríṣi ẹ̀jẹ̀ wọ́n ní kọ́lọ̀ ọ̀bú ó lè bá fi yé wọn pa anabi musa anabi ọlọ́run nígbà wọn kọ́ tí wọn gbà gbogbo tí wọn bá bù tí wọn mú báyìí ọlọ́ọ̀bà sọdẹ́jẹ̀ tẹ́yìn bá bomi tó fẹ́ mú báyìí ọba dẹ́jẹ̀ omi ni ọ wà nù kòkò ètò òun sì bù nù tí ó fi mú yóò dìde jẹ gbogbo ẹ̀kọ́ lọ wó lè ba àṣẹ fún yín ni pé alẹ́ ń tààrin ànábì ọlọ́ni wọ́n gbọ̀ fàdíà ọlọ́run ọba dẹ àwọn ọ̀pọ̀ lóríṣiríṣi sí wọn àwọn afọ́ ni tàríx ni àwọn ọ̀pọ̀lọ́ ìbẹ̀rẹ̀ sí fìtì náà nù gbogbo bí èèyàn bá wọ gbogbo nù lé àwọn ọ̀pọ̀lọ́ ni pẹ̀tọ́ nítorí pé ẹlẹ́ẹ̀gbà arákùnrin gbọ́sẹ̀ inúdé fìtínà yọ ọba yín tufana ọba wọn jarad ìyẹn ni àwọn ọlọ́kan ọ̀jọ̀ kan tata ọlọ́run ọba dẹ́ sí wọn pé kọ́sá máa fìtínà wọn wọ̀lhúnmọ́ra àtàìsàn àìsàn kòkòrò tó bá ti mú yẹn báyìí gbogbo ara ni ó kù ọlọ́kọ̀ ọ̀jọ̀kan gbogbo ẹ̀ ọlọ́run bá lóhùn dẹ́ sí wọn. ṣùgbọ́n tọ́kàn bá ti fi wọn tí wọ́n bá ti rí kan wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ pé àti ah, gbọ́ àti gbọ́ àti gbọ́ tí wọ́n bá ti bọ́ǹbì rẹ̀ wọ́n tún padà sí pé kẹ́kẹ́kẹ́ kí ni àgbọ̀n mọ́mọ́mọ́ tara rẹ̀ ọlọ́ba ní gbogbo ẹ̀ àwọn ẹ̀rí tó gbópọn àfihàn wọn wọn kọ wọn ọgbà nabi musa tí wọn pé táwọn lónìí tí wọn sọ pé làwọn gbàgbọ wọn ọgbà gbọdọ náà o sẹ́ni wọn á ń tọrọ pé kí ọlọ́wọ́ sẹ́yìn mọ kọ̀wé sáwọn látọwọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam lónìí ìpè tí ó dá wọn ọgbà o kọlọ́bọ wa kọ pé yahudi lágbájá ọmọ lágbájá lẹ́tà ni látọ̀dọ̀ ọlọ́run ìpè tó muhammadu òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ní tí wọ́n ń dúró dèlù ọlọ́run bá ní bá a fún a ti fún wọn lè tó ju bẹ́ẹ̀ lọ gan wọn ọgbà eléyìí fi yé wa pé bí àwọn ọmọ tí wọ́n kọ́ jálẹ̀ tí wọ́n gbà wọn ànẹ́bí ọlọ́run ọba gbọ́ ọlọ́bọba àlékè ọlá ni kọ́dà nù tá a ṣe fún wọn wọ́rọ̀ fáánà fọ́ọ̀kọ̀húnmù tó rọ̀bì mí tá a kì ọlọ́run ọba ni nítorí àdéhùn tí wọ́n ṣe ipa àwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n bá débi pé kẹ́ ẹ sá lè gba ànẹ́bí mùsá gbọ́ sẹ́gbà bẹ́ẹ̀ nígbà wọ́n ń dọ́gbọ́n wọn ò gbà ọlọ́run bá sì gbé àpáta sókè báyìí àpáta sì ṣe ààbò sórí wọn báyìí pé tẹ́ ẹ bá tilẹ̀ gbà ọlọ́run bọ́ sọ àpáta lẹ̀ tí ó pa yín rùn náà takùnà àlìjábàlà fọkàhùn ká ànáhù zúlẹ̀tùn wọ́n bá nú ànáhù wákìrùn bíi kùdùmá àtẹ ìnákùn bí kúwàtì wọ́n kúrú máa fi hìlà alákùn tàtàkùn ọlọ́run ní ẹrántí ànábì sọ fún wọn rán wọn létí in ba ta biya pata oke bayan ka an na huzun latun to da biyan bure laliyan lori biya su oju o akpata ni te ba ti le gba bayan ọlọ bọ sọ agba agba agba agba ọlọ tọlọ ka kwota wọn tún pada àwọn yahudinu. nu ìlọlọ ba sọ wọlọfà náà fọkọ hùmù tó rọbì mi ta kíhìn. inú tá a ṣe inú tí wọ́n ti dá lẹ́sẹ̀ ọ̀nà ni pé a ti torí bẹ́ẹ̀ gbé àpáta òkè pa sọ̀lẹ́ hàn lórí wọ́n sáré pa àwọn ọgbà tọ́lọ́ba sá ti ká àpáta kó àwọn ọgbà ọlọ́run ọba ọ̀sọ̀ àpáta alẹ̀ lóyè hàn lórí mọ́ nígbà ọ̀ya wọn tún yarí pa àwọn ọgbà mọ́ ọlọ́ba ní kọ́dà wọ́n kún náà lọ́hùn mọ́dúkúlù sùn jáde ní ọlọ́ọ̀bá ni a ní kí wọ́n wọlẹ̀kùn náà lẹ́ni tí ó forí balẹ̀ fọlọ̀ tó ṣe sùjádà báàbà lẹ̀kùn lẹ̀kùn bo lẹ̀kùn baitul makdis ọlọ́ọ̀bá ni kí wọ́n wọ̀ lẹ́ni tí wọ́n tẹ̀rí ba fọlọ̀ àbùkùrá ni fi yẹ wá pé ọlọ́wọ́n ọba ń gbàtọ́ ran anabi musa pẹ̀tọ̀ kálọ̀ jagun nínú ilé baitul maqdis nínú baitul maqdis kókó àwọn ọkọ àwọn yahudi lọ lórí pé wọn lọ jagun ńgbà wọn dé etí ìlú wọn bá dúró wọn ní rẹ musa inna fi akọ man jabarina wa inna lan nadkhulaha hatta hatta yakhruju minha fa in yakhruju minha fa inna dakhiluna ẹ ma gbọ́ nǹkan wọ́n dé bẹ́ẹ̀ tán wọ́n ni káì anabi musa sọ́dọ̀ àwọn ẹ̀tí wọ́n wà ń bẹ́ a ah! àwọn akin ẹ̀dá ni àwọn alágbàgidi wọ́n wà nù lù yìí nítorí de àwọn ẹ̀rẹ́ anabi musa wò ní wọ̀ o ẹ̀ ní ṣe kíni wọn là ní wọ̀ kílẹ̀ wọn fẹ́ ó dìgbà wọn bá jáde tí wọn bá jáde nù lù gbà náà làwọ̀ wà wò àwọn tí wọn ni wọn lọ bá dànù wọn làwọn ò ní wọ àwọn ò ní lọ ọjà. tí wọ́n bá jáde àwọ̀ o débi pé ń gbọ̀ ya tánàbí musa ọ̀rọ̀ ọlọ́run ló ní ẹ̀wọ́ ọlọ́run ló sí lófin ọlọ́run ló sí kí ni ní sọ ọgbọ́ ànábì musa idahab anta buka rabbuka faqatila inna ha idun so ìwà àtọ́lọ́run rẹ̀ yẹn lọ jà àwa wà bí tẹ́ bá tẹ́ bá sẹ́gun kọ́ wá ké sí a àwọn ọmọ israẹli mu ọ̀dà alámù ìwà àtọ́lọ́run rẹ̀ yẹn wẹ́ lọ jà tẹ́ bá sẹ́gun kọ́ wá bá wà níbi. èyí tó fi jẹ́ pé àwọn sahabi anabi sallallahu alayhi wa sallam ń gbógun bajir anabi sallallahu alayhi wa sallam jáde pẹ̀lú àwọn sahabi wọn àníyàn pé wọn lọ jagun ogun bá tẹ̀lẹ̀ lójijì anabi sallallahu alayhi wa sallam ọ̀ rúkọ́ bá ní sọ́bí tọ́ nǹkan yín jáde pé á jagun o ṣùgbọ́n ọ̀rọ̀ lórí bó ṣe rí odò ogun kí ni ká ṣe ìlànà sahaba wa dànù pé irú òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ò ní sọ báwọn ọmọ israẹli ṣe sọ fún anabi musa táwọn ọmọ israẹli sọ fún anabi musa pé idab anta wa rabbuka faqatila inna ha huna qaidun tí wọ́n ní eré anabi musa ìwà àtọ́lọ́rin ẹ lọ́ọ́ máa jà tẹ́ ẹ bá ṣẹ́gun kọ́ padà wá bá wá wà níbí àwọn sàábà ní àwọn òní wíbẹ̀ fún rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n táwì ni pé idab anta wa rabbuka faqatila inna ma'akuma muqatilun èrè àtọ́lọ́hún ọba rẹ lọ jà wá wá pẹ̀lú yín àtijọ́ lọ jà náà ọlọ́ba sì fún wọn ní ìṣẹ́gun nítorí délé iná ọlọ́ba sọ pé wọ́n kún náà lọ́hùn mùdùkúlù bàbá á ní kí wọ́n wọlé sójàdà lẹ́ńtọ́ tẹ́ríba ńgbà wọn kọ ńgbà tó ya tó dìgbà wọn wọ̀ náà kọ́ bó wọn ti ṣe ọlọ́ba ní kí wọ́n wọ ní sójàdà lẹ́ńtọ́ forí balẹ̀ fọ́lọ̀ àwọn olùmọ́ni torí ipò tí ẹ̀dá tí yahudi jẹ́ nígbà àwọn débi tí wọ́n ti wọ̀ kí wọ́n sẹ̀ mọ́sẹ̀sì bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n wá jókòó wọ́n wá kọ́yìn wọ́n wá fìdí wọ́ wọ́n fìdí wọ́ wọ̀bẹ̀ ní pé kékeré wá ni yahudi nù nígbà àwọn débẹ̀ kan o tọ́lọ́wọ́n bá ti clear ọ̀nà fún ẹ pé wọ́n wọlé wọ́n ní wọ́n á yí wọn ò ṣe sùjúùtù ní pé àwọ̀ ìwọ ọ̀wọ́ ta ni kíni wọn á jókòó wọn á fìdí wọ wọn á fìdí wọ wọlé lọ́nà ọba ròyìn fún wa ẹ mọ ohun tí wọ́n dán wò ọlọ́wọ́ bá sọ fún wa pé inú sọ́dọ̀tì bá kọ́ra pé ọlọ́wọ́ bá ní kí wọ́n ní wọ́n kúlù hìtọ̀ ẹ ti sàṣìṣe náà ẹ ti dá ẹsẹ̀ tó pọ̀ tẹ́ ẹ bá ń wọlé o tẹ́ ẹ bá ń wọ baitul makdis ẹ máa sọ pé hìtọ̀ ìrì ọlọ́wọ́ bá bá wa pẹ̀sẹ̀ wa rẹ wọ́n ọlọ́wọ́ bá dárí dín wa. kálímà méjì jọra wọn léde yahudi hitọ ituma rẹ̀ ní pé báwa pẹ̀sẹ̀ wa rẹ̀ ṣùgbọ́n tẹ́yìn bá ti fi nun títọ́ bá ti di hintọ ó ti di irúgbìn nu ó ti di wọn wọlé wọn ò ṣe wọn kọyìn anabi musa ni ọ ẹ tẹ́bẹ̀ bẹ́ẹ̀sẹ̀ wọlé nu ọ ẹ sáwọn sọ pé kọ́lọ̀ ọ̀bọ darí dín yẹn ẹ máa sọ pé hitọ wọn bá kọyìn wọn máa sọ pé ọba àwọn yahudi ọlọ́run bá ní wọ́kùn náà lọ́wọ́ inú tá a tún sọ fún wọn gbogbo ẹlẹ́ ọlọ́run bá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam kó o lè máa ń tí àwọn ọmọ israẹli yahudi tí wọn ti fojú anabi wọn rí anabi musa tó jẹ pé wọn wá dún wájú rẹ lónìí pé àwọn làwọn ọmọlẹ́yìn anabi musa o ọlọ́run bá ní wọ́kùn náà lọ́hùn láti àdúfì sábìtì inú tá a sọ fún wọn tá a ṣe lófin ipe ẹ gbọ́dọ̀ dọ́dẹ níjọ sátọ̀dẹ̀ níjọ sátidé ẹ gbọ́dọ̀ dọ́dẹ aséléwọ̀ alukurani fi yẹ wa pé ẹja wọn ni wọn gbọdọ lọọ mú lódò níjọ sáàtì sọlọ ọba fẹẹ dán wọn wò ni ọlọrun ọba ṣe lílo odò lọ pẹja léèwọ níjọ sáàtì kí lọ́lọ́run á ṣe injọ sáàtì ń lẹ́jà wa máa pọ̀ jù lódò. nígbà tí wọ́n rí báwọn kí wọ́n wá ṣe wọ́n á láwọn dọ́gbọ́n fọlọ́ sẹ́jọ́ sáàtì ló ní àmọ́ lọ pẹ̀dà àní lọ sáàtì látàlẹ́ injọ jimá wọ́n wà lọ́ọ́ dẹ̀ wọ́n wọ́n lẹ̀ sínú odò wọ́n dẹ̀ lẹ̀ tọ́jú pé gbogbo ẹja sọ́ba wá sáàtì yóò mú un wọn wá ní wá kó ọ̀dàrọ̀ sunday ẹ mọ̀ wọ ẹ mọ̀ wọ yahudi ọlọ́ni gbogbo eléyìí àtẹ̀fọ̀n bí ìgbà tọ́lọ̀ ọba ń sọ fún jíṣẹ́ ńlá sọ̀lọ́láwà alẹ́ òsẹ́lẹ̀ mọ̀ pé kó o lè máa mójú kó tọ́lọ̀ ọba ti tẹ fún wọn tọ́pọ̀ o in tí wọ́n ti dán wò tọ́lọ̀ ọba tọ́lọ̀ ọba sámójú fún wọn ọlọ́ba ni wàá kọ́dùnà mí hùmí ìta kànìkànlẹ́ ìtọ́ báyìí la ṣe gba àdéhùn lẹ́nu wọn àdéhùn tó le koko tá a bá ṣe lé wọn ṣàdéhùn wọn ó búra pé àwọn gbàgbọ́ tọ́ba ti ṣe díẹ̀ tọ́ba ti fẹ́lẹ̀ àwọn wọn kọ̀kọ́ yẹ àdéhùn ìwà yahudi nù láti gbà tọ́lọ̀ ọba ti ròyìn wọn nu alukọ̀rá ní dòní dòní náà bẹ́ẹ̀ sì ni kò síbi wọn ti ṣàdéhùn tí wọn mú sẹ́ tẹ́ ẹ bá rí tí wọn mú sẹ́ ó pé wọn ni tí wọn tí wọn bá ṣàdéhùn ọlọ́ba ti yíyan pé láàyè máa nà lẹ́hùn wàláì wọn ládéhùn wọ́n tọ́ bá lọ sàdéhùn kan pẹ̀lú yahudi pé ah, ah, ìjókòó àlàáfíà kan gbogbo òlu tó ṣe pẹ̀lú wọn kàn máa náà tara rẹ̀ ni yahudi ò lè ṣe láéláé ẹ wo gbogbo tọ́lọ̀ wọn bá sọ gbogbo ẹ̀ wọ́n sàdéhùn lórí rẹ̀ o sùmọ́ wọn yẹ ọlọ́ba la amádéhùn tó pọ̀ pẹ̀lú wọn wọ́n sàdéhùn ṣùgbọ́n wọn ò múṣẹ́ sáwọn náà wọ́n wà máa bẹ ọlọ́wọ́n àmọ́ sọ pé kọ́lọ́ wọn ba lónìí ipe kọ kọ lẹ́tà sáwọn tọ́lọ́n bá ti kọ lẹ́tà sáwọn àwọn gbà èyí tó ju lẹ́tà lọ tá a ti fi hàn wọ́n tí wọ́n kọ̀ ńkọ́ kọ́lọ̀bọ sànù wa ọlọ́ọ̀bá ni. fàdímà nàkọ́dúhìn mi fàkọ́hùn wọ́kùnrin bí ayá ti lẹ́yìn wọ́kọ́tìlì múlàǹbíyà. وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف نعم بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا الله بابا عليك وعلاني فبما نقضهم ميثاقهم تري bí wọ́n ti yẹ àdéhùn àdéhùn tá pẹ̀lú wọn bí wọ́n ṣe yẹ torí yíyẹ tí wọ́n yá àdéhùn náà wọ́n kúfùrù hìn bí aya ti là gbogbo eléyìí ṣẹlẹ̀ débi pé wọ́n ṣe kèéfèrí pẹ̀lú àwọn àmì ọlọ́run ọba tọ́lọ́run ọba rántí wọn ti ń tọ́ka sí pé ànábì musa ànábì ni látọ̀dọ̀ ọlọ́run kọ́dà wọ́n kọ́tì líhìmú àǹbìyá àbìrẹ́ ìrẹ̀ hàp kọ́dà wọ́n pa àwọn ànábì ọlọ́run ọba lọ́nà àbòsí lọ́nà tí wọ́n gbà tọ́ ni wọ́n fi pa àwọn ànábì ọlọ́run àwọn olùmọ́ni àwọn ànábì ọlọ́run tí wọ́n pa ó ṣeé ṣe kọjá pé àwọn ànábì ọlọ́run tí wọ́n wá láàrin ànábì musa kó tó kan ànábì èyíṣà àwọn ànábì kan wá láàrin ànábì musa sànábì èyíṣà ṣùgbọ́n ọlọ́run ọ̀bọ̀ fún wọn ní tíra tuntun tẹ̀wúrán náà wọ́n fi ń jíṣẹ́ taura na mafi ji sai ya bala ba su sofa annu suratul ma'ida inna anzalna taurata fiha hudan wa nur yahkumu biha annabiyuna alladhina aslamu lil ladina hadu wa rabbaniyuna wal ahbaru bima stufidu min kitabillahi wa kanu alayhi shuhada nítorí délé àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n pọ̀ àwọn ọmọ israẹli pa wọn yahudi pa wọn dànù ọlọ́ọ̀bọ̀ balẹ̀ kí ọlá ń bíbí ó níbi gáírì hàp wọ́n pa wọ́n pẹ̀lú àwọn ànẹ́bí tí wọ́n pa gbọ̀nà àbòsí ọ̀nà tí ó tọ̀ àwọn olùmọ́ni eléyìí ò ní mọ̀ fún mu kò sí pé àwọn ànẹ́bí kan wá tí wọ́n pa lọ́nà tọ̀tọ̀ o eléyìí làwọn fọ́ onílógún àwọn pé ní sífà láàzìmá sífà láàzìmá gbogbo àwọn bá pa ànẹ́bí wọ́n pa ànẹ́bí pẹ̀lú àbòsí ni kò sí ànẹ́bí kan tí wọ́n pa lọ́nà ẹ̀tọ́ rí aláwọ̀ kan ànẹ́bí sọ̀rọ̀ láàrin كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما قتلوا نبيا بعث الله نبيا آخر الله بابا عليك ولا إن راهو جيسي عوان نبي nítẹ̀lé ń tẹ̀lé sáwọn ọmọ israẹli tí wọ́n bá pa ànábì kan ọlọ́wọ́ sì tún gbá ànábì méjì dé kọ́dà àwọn àfáàkà ni tí wọ́n bá pa ànábì kan láàárọ̀ títí ìrọ̀lẹ́ ọlọ́wọ́ sì tún gbé rẹ̀ kan dìde pé wọ́n náà dá ànábì wọ́n wá se gbogbo ilé ẹ̀wùgbọ́ tọ́lọ̀ bá ti ní wọ́n se tí wọ́n mú jẹ wọ́n tún pa ànábì ọlọ́run kò sí tọ́lọ̀ bá fi wọ́n se àwọn ànábì ọlọ́run tó pọ̀ wọ́n tún pa wọ́n kò sí tọ́lọ̀ bá fi wọ́n se nígbà tí wọ́n rí pé gbogbo táwọn ṣe yìí àwọn ṣe lọ́dọ̀ tí wọ́n pé àwọn ṣàṣegbé kò sì sí tọ́lọ̀ bá fà wọ́n se wọ́n ní nahanu abuna ulayi wa ibahu wọ́n ní káyọ̀ ọgbọ́ àwa gan làwọn ọmọ ọlọ́run kò sẹ́ni tí ó ṣe yìí tọ́lọ̀ bó sì fi ilé àfọmọ́ ọlọ́run àwa gan làyàn fi ọlọ́run ìdí tí wọn fi ń pẹ̀lú àwọn ní sha'abulahi mukhtar ẹ̀dọ́ ọlọ́ntọ́lọ́ wọn bá ṣe tọ́sálẹ̀ sá tí wọn fi wọ́n pa àwọn gbogbo ẹ̀dá yòókù lọ́nu gbogbo ń tá a dánwò yìí tá a ló ṣerú rẹ̀ fáwọn ànábì ọlọ́run rí kò sí ṣùgbọ́n ọlọ́run sì tún fi alẹ̀ náà á jẹ́ pé gbogbo ń tá bá ṣe àṣegbè ni ọlọ́ba ni wọ́kọ́wùlìhìn àtọ́rọ wọn tí wọ́n sọ pé kùlùbù náà wọ́lf ìyẹn ni pé òdìdí ká dí ọkàn wọn. wọ́n ní àwọn àfọ́nitẹ́sí ni eléyìí ní tùmọ̀ méjì àwọn apákan náà àwọn afọ́nitẹ́sí ni wọ́n ní kòlúbù náà gúlù ipe ọkàn wa ó ti di gbogbo ohun tó ṣe kò lè yé wa mọ̀wùlẹ̀ dára ẹ̀ láàmú rẹ̀ ànábì musa ọkàn kò lè yé wa ọ̀jẹ̀ fìálẹ̀ gẹ́gẹ́ wọ́n sọ pé mahama ta tina bihi min ayatin li tasharana biha fama nahnu laka bi muminin tí anabi musa máa wòlé dára ẹ̀ láàmú gbogbo àwọn àmì ọlọ́ntọ́ lè wo fi hàn wá ìdánláwa kakún o àwọn kan pè dání o àwọn ò ní gbọ́ lọ́wọ́n ọba gbọ́ máa wòlé dára ẹ̀ àwọn ò ní gbọ́ gbọ́ ìlọ́lọ́ ọba sọ pé wọ́n ní kólóògùn náà gólf ọkàn tiwa kò lè gbà wọlé wọ́n ń ṣe yẹ̀yẹ́ nù ẹ̀ sórí gbogbo tó ń ṣe kò lè yá wa fa ọ̀jẹ́ fi álẹ̀ abákanú àwọn olùmọ́ni tá a gbà lérò nù abákanú àwọn olùmọ́ni olúbùnà gúl tí wọ́n gbà lérò wọ́n ń túmọ̀ rẹ̀ pé ìmọ̀ ìpè onímọ̀ làwọn kò nídìí kọ́ ọ̀sẹ̀ máa sọ fún wa àwa náà nímọ̀ fi wálẹ̀ èyí yóò bá jẹ́ ọlọ́ọ̀bá ní baltọ́ba allahu alayha bi kufrihi gbogbo tí wọ́n wí òrí bẹ́ẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ ni pé ọlọ́run ọba ló ti di ọkàn wọn torí ìwà kẹfẹ́rí wọn àṣìṣe tẹ̀sà máa ṣe ọ̀làpá ní tí ó máa jẹ́ lọ́kàn rẹ̀ díẹ̀ tọ́lọ́ba fi ní ká máa gbìyànjú àti mànà tọ́ máa gbìyànjú àti mànà ọlọ́ọ̀bọ fọ̀nà mọ́ wàlladí náà zadahum hudahum wa ata zadahum hudan wa atahum taqwahum ẹni tí ọba gbìyànjú àti ṣètọ́lọ́ ọlọ́run ó sì fọ̀nà hàn yọ ọmọ tẹ̀lé tọ́lọ́ ṣùgbọ́n ẹni tó bá kọ̀ tí ń sẹ́lọ̀ ẹni tó súnmọ́ jù náà ni pé ìsẹ́lọ̀ náà ni ọmọ múmú láyà rẹ̀ ni ọmọ múmú lọ́kàn rẹ̀ débi pé gbogbo ọkàn rẹ̀ ó fi jẹ́ kí ni ò ti sẹ́lọ̀ kó sẹ́yìn ní ọ̀nà tí pé kóhùn ò ṣètọ́lọ́ ìdílé tọ́lọ́ bá fi ní falamma záhù azaga allah qulubahum ngba wọn yẹ yi lórí òótọ́ ọlọ́ọ̀bá sì yẹ ọkàn wọn náà o le lè rántí ma lai lai n ò na rí ododo ki won tele mọ́ tori pe won ti yẹ kó lórí òdodo wọn á sọ pé olóbù náà gòlùfọ́ ni kò bẹ́ẹ̀ bálùtọ́ba aláhùn àríyá bí kò in tí wọ́n ti ṣe tọ́pọ̀ ní ti rí lọ́lọ́ọ̀bá fi wọn ò ní gba ọlọ́run ọba gbọ́ àfi díẹ̀ ìyẹn ni pé díẹ̀ nù wọn ní ọgbà ọlọ́run ọba gbọ́ tàbí ìgbà ọlọ́run ọba gbọ́ tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ fásitì díẹ̀ ni tí wọ́n bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n tún máa ti kẹfẹ́rí torí pé wàá kẹfẹ́rí ti múmú lẹ́mìí wọn ó ti di ọkàn wọn kò jẹ́ kí wọ́n lè ródòdó. bàbímọ nàkọ́bíhìn mi sáàkọ́hùn làánàhùn wájà àlìlá kòlóbàhùn kọ́síyà. ọlọ́ọ̀bá ní fẹ́bi máa ná kọ́dí hìn mìta ọ̀hún ayé àtọ̀ farajìlẹ̀ torí pé wọ́n yẹ àdéhùn ọlọ́wọ́n ọba ọlọ́ọ̀bá ní làánáhùn ọlọ́ọ̀bá ni alé wọn jìnnà sí kẹ́ ọlọ́wọ́n alé wọn jìnnà sí ipe kí wọ́n sẹ́ ẹ̀ mọ̀nà torí pé tí wọ́n ti fọkàn ara wọn ṣe tí wọ́n ti fi sí ọwọ́ ara wọn jẹ́ ọlọ́ọ̀bá láà lé wọn jìnnà wọn ò sẹ́ ẹ̀ lé mọ̀nà wàjàlínà kọlùbàhùn kọ́ọ̀síyà a sì sí ọkàn wọn ní dídì ọkàn wọn di bí òkúta kò sẹ́ ẹ̀ lè rí àpẹẹrẹ pé ìmánì ọ̀rọ̀ ayé ìjókòó lọ́kàn wọn tó ní tí wọ́n ti fo sí ọwọ́ wọn sí ìdí yẹn sọ pé àwọn olùmọ̀fin máa sọ pé ntọ́ yẹ kẹ́dọ̀ ọmọ sọ́jú náà lọ́kàn gẹ́gẹ́ bá nàbí sọ̀lá àìsàlám àfi sọ. nǹkan bẹ ànábì ní apá kan bẹ lára tápá òun bá fi lè dá gbogbo ara yòókù dá tọ́ba ilé bàjẹ́ gbogbo ara yòókù bàjẹ́ òun náà lọ́kàn òun náà lọ́kàn tọ́kàn rẹ bá jẹ́ ọkàn dáadáa gbogbo ara yòókù ọ̀la láàfíà ọmọ ṣiṣẹ́ rẹ ṣùgbọ́n tọ́kàn bá ti bàjẹ́ gbogbo ara yòókù náà bàjẹ́ nù. díẹ̀ tọ́lá ọ̀la àdí ọkàn òun ò lè rántí òun ò ọlọ́ọ̀bọ̀ ọba yìí kí wọ́n ní wọ́n bí kúfúrìm náà. wọ́n bí kúfúrìm wọ́kọ̀ wùlíhìm alẹ́ mọ́kìyàmà bùntánà ọ̀dìmá. náà. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم نعم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه نعم وكان الله عزيزا حكيما الله بابا عليك ولاني إنه أنا تيوادا تاوان يهودي دا وبي كفرهم قد pẹ̀lú kíké síse kẹfẹ́rí wọn sọ́lọ́n wọ́kọ́wùlìhìm àlá mariama àtọ̀rọ̀ wọn tí wọ́n sọ lórí mariama ìyá jésù bòtánàn irọ́ tí wọ́n pamọ́ buhtanan azima irọ́ tó tóbi tí wọ́n pamọ́ mariam ẹ̀yà jésù kí ni wọ́n sọ wọ́n pẹ̀lú ń zina wọ́n pẹ̀lú ń o wọ́n pẹ̀lú ń zina ọlọ́ọ̀bá ròyìn rẹ̀ fún wa nínú suratu mariam odidi sura lọ́lọ́ọ̀bá sọ kalẹ̀ tó pè ní suratu mariam èdè ní ìtọ́jẹ́ pé àwọn mùsùlùmí fi ń sọ fún kírísítẹ́nì pé kò sí ìwé kan fọ isa ọmọ mariam ti ń jẹ́ jésù wàláì tọ́ dàbí kùránì kò sí torí pọ́lọ̀ ń ròyìn fún wa láti kèése látòrí mariam ló ti bẹ̀rẹ̀ gan látòrí ìyá mariam bó wọn ṣe bí mariam ìyá jésù ọlọ́ọ̀bá fi yé wa pé ilé tọ́mọ ló ti jáde inna allaha sọfà ádámà wa nuhan wa ala ibrahima wa ala imran ala alalami zuriyatan ba'duha min ba'd allahu samiun alim ọlọ́ọ̀bá ní iná allah sọ̀fà ádámà ọlọ́run ọba sí àṣàyà ádámà ọlọ́ọ̀bá sí àgbéga fún ádámà wanuhan àti annabi nuhu wa ala ibrahim àtàwọn ará alẹ́ ibrahim ọwọ́ ni wa ala imran àtàwọn ará alẹ́ imran hmm. yẹn ni baba maryam alẹ́ àlẹ́mí ọlọ́ba ló ń gbé wọn ga ju gbogbo àwọn àgbáyé yòókù lọ pátá lásìkò wọn. ńbẹ́ lọ́lọ́ba ti ṣàlàyé bó o la ṣe bí mariam ìyá mariam ń gbà tó lóyún imratu imran ó ṣèlérí ìrẹ́ ọlọ́run ìní nàdọ́tò lẹ́ka máa fi bá tóní fatakọ balmini mo ṣèlérí pé ntọ́ wà níkùn mi tí mo bá ilé bí ìrẹ́ ọlọ́run tí mo bá tọ́ bá ilé sọ̀mí láyọ̀ mo ṣèlérí pé wọ́n lọ fi síbi tí ó ti máa jọ́sìn kò sí tí ó ṣe ju pé kọ́ máa jọ́sìn fún rẹ̀ ọlọ́run ọba lọ. nígbà tó bímọ òun fọkàn sí pọkùnrin lòun ó bì ó bímọ bá rí póbìnrin lòun bí nígbà tó bímọ ó ní rí ọlọ́run ìníwọ̀ bá tún ha ń sà rí ọlọ́run ó bí mo bí ìyẹn ni pé kò lè fíìtì tí mo fẹ́ ṣe tí mo fẹ́ fi sílé ọlọ́run pé kọ́ máa jọ́sìn àlọ́ fún mi obìnrin ọlọ́ọ̀bá ni wàláwù àlẹ́mú ìbẹ̀rẹ̀ wàbọ̀ ati. sọlọ́wọ́n bá sì mọ̀ jùlọ pé ntóbi ọlọ́wọ́n bá mọ̀ ọlọ́wọ́n bá mọ̀ lérí tó o sì mọ̀ rú ẹ̀ tó fún ọ tó ní fẹ́ kí nǹkan kọ́ tara rẹ̀ jáde ni. látara bẹ́ẹ̀ mariama ìyá rẹ̀ tẹ̀lé tọ́lọ́wọ́n bá wí ọlọ́ba lóhùn máa wọlé sàdákàrú kàlù ọ̀nta ọkùnrin àlefi wíwọ́bìn irú iṣẹ́ tó fẹ́ sọ ọlọ́wọ́n wọ́n sọ ní mariam wọ́n sọ ọmọ táàbí ní mariam ó ní ìrí ọlọ́run ọba mọ́tọ́rọ ààbò rẹ tọ́ ga kó o fi bá wọn dáàbò bọ́ ọmọ yìí ọ dáàbò bò ọlọ́run ọba ní ntíya rẹ ti tọrọ fún oníjọ́ náà wọ́n ní ọ̀yídù ha bí ka wọ́dù rìyẹ́tà ha mí na ṣètò ní rọ̀jì aláhu akbar ẹ̀ wọ́n alukur'ani ó ní ya mariam abẹ́lọ́n pé ìrí ọba mo tọrọ lọ́wọ́ rẹ̀ kọ́ ọ dáàbò bọ ọmọ yìí àti gbogbo ohun tí ó tara rẹ̀ jáde àti gbogbo ohun tí ó tara rẹ̀ jáde rí ọlọ́run dáàbò bò wọn ò tí sọ̀rọ̀ pa kò tí sùn tọ́jú ọmọ ọ̀rọ̀ yìí sáńgbà náà o ẹ wà lùkọ́rá ni. pátákó bala ha rọ̀bù ha bí kabuli hasani ọlọ́run bá gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ní dáadáa wà á ń bàtà ha nàbàtà hasani ẹ wà lùkọ́rá ni ọlọ́run ọba òun sì gbé ọbríngì mariam nabatan hasana excellently ìní mariam dìde ó dìde lọ́mọ tó jẹ́ pé ọmọ tó lẹ́kọ̀ọ́ ọmọ tó bora rẹ̀ ọmọ tí èso ń ranù ọlọ́run ọba ní sọ fún wa o wakafala ha zakariya kọ́dà ẹni ọlọ́run anabi zakariya la ní kọ́ máa tọ́jú rẹ̀ ilé ẹ̀ ń tọ́ gbé dàgbà nù. wọn fi síbi títí ń jọ́sìn kó lamà dákàlà alẹ́ azakariya almihraba wájà dà ìndà ha rizqa. gbogbo ìgbà tí zakariya bá lọ ọ̀dọ̀ mariama bi títí ń jọ́sìn yóò bá rí oríṣiríṣi oúnjẹ lọ́dọ̀ rẹ̀ àwọn olùmọ́ni oúnjẹ tó jẹ́ pé bọ́yá lásìkò ọ̀gbẹ́lẹ̀ nìkan la lè rí ní jáde yóò bá lọ́dọ̀ rẹ̀ ní gbẹ́rùn èyí tó pé ń gbẹ́rùn ni yóò bá lásìkò kíni o ọ̀gbẹ́lẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ní sàǹsẹ̀lẹ̀ pé ibo ló ti rí kọ́lá annalẹ́kì hada ibo ti rí lè kọ́lá tí wọ́n mi ní ìndìlá mọ́rẹ́mọ́ ni látọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run ló fi ránṣẹ́ sí mi sọ́lọ́ ọba máa sáré kìfẹ́ tó wù láìsí pé yóò ṣe sírù kò sẹ́ tọ́lọ́ bó bi léèrè àmì tí àti zakari yáárí lápẹ́ lára mariam pé ah, ah, ọlọ́ọ̀bá mọ́ tóbi lọ́ba o. oúnjẹ tó dé pé àsìkò báyìí la lè rí ọlọ́run ti mú wa lásìkò táwọn afọkàn sí pé à lè rí sanabi zakari yóò bímọ ìyàwó rẹ ò bímọ hmm. ah, náà lè ka dà zakari yà rọba ah zakari yà ni ọyẹ kí mi náà wà á tuntun ọlọrun bẹẹ pé ah àti tó bí mo ti dàgbà tó yìí ọlọrun ọba tó lè mú oúnjẹ àsìkò ọgbẹlẹ wá nínú ẹrùn tó lè mú ti inú ẹrùn wá lásìkò ọgbẹlẹ asọlọ ń náà lọmọ kọdà bí mo ti dàgbà tó yìí àmì ẹ̀yìn olórí tó náà fi tọrọ lọ́dọ̀ kọ́lọ̀ọ̀bọ fún lọ́mọ ọlọ́ọ̀bá ti dáhùn ọlọ́ọ̀bá fún lọ́mọ. mariama dìde lẹ́yìn tó jẹ́ olùsẹ́lọ̀ kò síbi tí ń lọ àwọn èèyàn mà kọ́dà àwọn ọmọ ìpele mariama albatul mariama tí ò lọ́kọ tó kóra rẹ̀ ró ọlọ́ọ̀bá wa rán mọ́lá ẹ̀ka mariama ibi tí ń ti ń jọ́sìn. jibril lọ bá mariama ní àwọ̀ èèyàn fatamátálà láha abasharan sawiya. Mm ọlọ́ba mariama ní ògidì ọkùnrin tọ́jẹ́ pé tọ́sán ogun ọ̀dọ́kùnrin bí mariama ṣe rí ẹ̀rú gba mariama tó rò nìkan lọ́wọ́ àbí títí ń jọsìn bó lárakùnrin ṣe wọlé mo ṣe rá ọkùnrin tí ń bọ̀ wá dọ̀ rẹ̀ kọ́lẹ́s inni àwùjọ bíi rahman mi nka nkún tẹ̀tẹ̀kìyà ah mọ̀sáàdì ọlọ́run ọba tó jẹ́ oníkẹ̀ àwọn olùmọ́ni mariama ló gbólóhùn rahman torí pé ìkẹ́ ti wọ́ pé dákun sàánù mi tọ́ ọ bá jẹ́ olùpayọ̀ ọlọ́run jìnnà sí mi rí arákùnrin ó ní inna ma ana rasulu rabbiki li ahbalaki gulaman zakiya ire maryam òjíṣẹ́ lèmi jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ sí ọ kí n wá fún ọ lẹ́bùn ọmọ kan látijọ́ wọn ti ní wọn fún lọ́mọ wọn ti pè ní zakiya nu alukurani ọmọ tó mọ ọmọ tó wà kí ọ ńlá fún ọ ọba mariam ọba lẹ́rù sí fò láyà pé ah an na ya kúnu lè gùlámù wà lẹ́m yam sasni basharun kwalam aku bagiyya bó mo se fẹ́ bímọ wà lẹ́m yam sasni bashar kò sọ́kùn kan tó súnmọ́ mi rí wàlám aku bagiyya ẹni èsì so níranu ẹni èso agbèrè ìyẹn ni pé wàlám yamsasni sasni bashar ayé anzawajin kò sí ọkùnrin kan tó súnmọ́ mi gẹ́gẹ́ bí ọkọ tí mo fẹ́ wọlọm akụba yà èmi ò sì so ń ranù tó jẹ́ pé gbogbo ọkùnrin ní bá sùn kí ni mọ̀ wulẹ̀ sọrọ. èlé òsòrè tó ń sọ̀n kọ́ọ̀lá kàdálíkì kọ́ọ̀lá rọ̀bùkì wà lẹ́yà ayé ìlọ́dọ̀ tiẹ̀ ló ti tóbi pé bóòló ṣe bímọ tọ́kì ò súnmọ́ bọ́lọ̀ wọn bá ṣe ní sọ fún ọ̀nà rọrùn nù. mariam arikoto kò sí tóun fẹ́ sọ ọlọ́ọ̀bá ti pa láṣẹ kátó wíwá tó bọ̀ malaika ti jíṣẹ́ fún mariam ìtọ́lọ̀ ọba wí ni kọ́dà mọ̀wulẹ̀ negotiate wákàna amúran makadiya ọlọ́run bá ti parí iṣẹ́ lórí èyí fa torí pé mọ́ni ẹ̀fọ́ bóun ti fẹ́ ṣe ọ̀dà dára ẹ̀ láàmú ọlọ́run ti parí iṣẹ́ lórí eléwu malaika lọ ẹsẹ̀kẹsẹ̀ fahama tù lọ́ba lóyún ńgbà tó lóyún fìtínà bá pé bó mo ti fẹ́ ṣe fàǹtàbà dàtí makana ṣe ọba gbóyún sá ọmọ ọlọ́ àwọn ẹni tó yahudi bó lòun ti fẹ́ ṣe ṣe àmọ́ pé ẹni ntí ó ṣe tí ó di ẹjọ́ nínú ìlú pòkí mi ó ṣe ẹgbẹ̀rún rẹ̀ kò sẹ́ni tí ó wò ṣe ẹ̀kan pòkí mi ó ṣe ẹgbẹ̀rún rẹ̀ kò sẹ́ni tí ó wò ṣe ìdí ni ti ibn al-qayyim fi ni ọwọ́ àánú madásílì ṣètàn inú páńpẹ́ tí ṣètàn ni máa dẹ òun náà ni kó jẹ́ kí ẹni ọlọ́run kó ẹni ọlọ́run ni ọba sì ṣe àwọn èèyàn ó tètè rí gbámú wọ́n bẹ̀rẹ̀ sí tán ká tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kéésù gangan ní tájẹ́tì èso òun lè túbà o ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n mọ̀ tán ká ní ṣètánì fẹ́ mú kí wọ́n pọ̀ torí kò tí ẹ dà tó bá torí pé ẹ tí ó ti mọ̀ ló ń ranù pé wàá ṣe zìnnà ta ni kèé ṣe ròyìn ta ló fẹ́ mọ̀ sọ fún. àmọ́ tó bá jẹ́ ni eré bá ṣe ṣàṣìṣe díẹ̀ àṣetáni ọ̀rọ̀ tètè fi hàn sáwọn èèyàn kó kálukú ó lè máa sọ kí ńgbà wọn ti ń gbé kí wọn wà máa jẹ alẹ́dínà yohibona àǹtẹ̀ṣe àlùfáàhìn tàfi lẹ́dínà amọ̀n àwọn ẹni tí wọ́n fẹ́ kí wá bàjẹ́ ìṣẹ̀lẹ̀ kan tó tí ó dùn ún gbọ́ kọ́ láàrin òun òdodo ọlọ́ọ̀bá sì ní ìyá tó lè lòun pèsè àwọn ẹni bẹ́ẹ̀ pé tó mo ti fẹ́ ṣe ọgbẹ́ oyún gbogbo ni fàájà alimakọ́dù ìlàjìrì nàkàlà mariama bẹ̀rẹ̀ sí rọ̀bí níbi kùkù tẹ́gi dẹ́bínú ọ bẹ̀rẹ̀ sí rọ̀bí ìgbà tí ń rọ̀bí kọ́lẹ̀t a ìtọ́ da láàmù ó ní yá lẹ́yìn ní mítò kọ́bùlà hàdà ìwọ́lọ̀ ìbá sí pé mo ṣe ẹ̀ tí kú kó tó dijọ́ tí mò ń rọ̀bí wọ̀kúntù náà sí ẹ̀ mọ̀ ya mo ti dẹ́ni ìgbàgbé ìwọ lọ kí ló dé tí n fi kú kí n ti dẹ́ni ìgbàgbé kó tó dirú àsìkò yìí bó mo ti fẹ́ ṣe ìsàlẹ̀ kọ́mọ ìgbé kí mọ́mọ́ ìgbé kí káwọn bó mo ti fẹ́ gbọ́mọ dáàrin àwọn yahudi báyìí wọ́n lọ. ọlọ́ọ̀bọ̀ bá àlékí sọ ọmọ ọlọ́ọ̀bá mọ̀ tó ń fẹ́ ṣe fanadaha mi ta ti ha wọ́n ti kà pé fanadaha mantahtaha wọ́n ní inú wọn bá pé mariam alátabẹ̀rẹ̀ apá kan náà àwọn olùmọ́ni ọmọ tó bí lọ sọ̀rọ̀ apá kan náà àwọn olùmọ́ni màláìka lọ sọ̀rọ̀ alátàzani má bọ̀ kàn jẹ́ ìpé bó ló ti fẹ́ ṣe má bọ̀ kàn jẹ́ kọ̀dìjà àlọ́rọ̀ bukki tàhtẹ́kì sàríyà bọ́mọ ó sì sọ láyọ̀ ọlọ́ọ̀bá ti parí iṣẹ́ rẹ̀ wàhùdí ilé kìbìjì ẹ̀ nàkàlà ṣèbí kùkùté ginu lọ́dọ̀ rẹ̀ kùkùté gi só lè sèso ni kò lè sèso ọlọ́ba ní ṣùgbọ́n mi mi kùkùté gi tùsáàkì pàlẹ́ kìrú tọba ìjẹniyà tọ́ọ̀bá yìí ti lé mi kùkùté gi dẹ́bí inú tutù ni ọmọ jábọ́ látòrí kùkùté gi mọ́ríàmà ṣe bẹ́ẹ̀ ọlọ́ba ní kò kúlì ìwà ṣọ́rọ́bì fọkànbalẹ̀ ọ̀yà máa jẹ́ kọ́ máa mu wọ́kọ́rì àyìnà jẹ́ ń tójú rẹ̀ tutù yẹn pé máa dunnú. fa in máa tara yín nàmínà albashari ahadan. ntọ́ wá sí tọ́ ọba yìí ti máa lọ núlù tọ́ ọba ti lè rẹ́ nìkan ẹni ọba kọ́kọ́ rí. ntọ́ sọ fún ni pé ìní nàdàrútulẹ̀ rahman sọ́wọ́n mọ̀ dàníyàwẹ̀ kèésì àwẹ̀ àdìyàmù tó dọ́lọ́ba ti ní kò lè wá bí kèésì àwẹ̀ àdìyàmù. o ọ̀rọ̀ èmi ò ní sọ̀rọ̀ fakoli inni nazartu li rahmani sawman falan ukallima al insiya on lónìí kò sí ẹni kan tí ń bá sọ̀rọ̀ mọ́ ni ọsọ fún bẹ́ẹ̀ gbogbo ibi ti dia ibo ló ti rọ́ mọ́ bó ló ṣe jẹ́ kọ sọ̀rọ̀ nígbà ọlọ́wà ní fàásẹ̀ ihe ìkọ́ ọmọ àti àmìlù ó gbọ́ ọmọdé àárín àwọn èèyàn rẹ̀ pẹ̀tọ́ ó ọmọ gbédè ya mariam ẹ̀wọ̀n tí wọ́n kọ́ sọ. ìbá ọba béèrè bí anabi zakaria ti béèrè ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run lòun gbà tó rí èso oríṣiríṣi kí hada níbo ló ti àwọn èèyàn yahudi ò béèrè pé bo ti rọmọ o wọ́n ti draw ya mariam ti ṣe àǹfààní ya. ah n buru burú ló ṣe yóò rẹ mariam kò sí pé bolo ti rọmọ tá ń gbọ́ ọmọlé ọlọ kò sí yùn. ya ukta haruna ẹ ma gbọ́n kan ìrẹ́ ọmọ ya haruna ebe wọn bá wí kírọ kan haruna ń bẹ wọn nítorí haruna tọrọpọ àwọn olùmọ̀sọ pé kìí ṣe haruna musa wọn lé haruna ẹni rẹ ni gbàá. Ah, àbúrò àfà ó ti ṣe tí ọ̀daràn àbúrò àfà ó ti àríbà ìwò òwò àfà nù ya ukta haruna ìrẹ́ ọmọ ya harun ma kana abuki mura a sau'in bàbá rẹ̀ sì késo ń bàjẹ́ o tẹ́gbọ́n kan bàbá rẹ̀ sì sí ń bàjẹ́ o wọ́n ma kana tún mú kìbàgì ìyá rẹ̀ ni ó sì ṣàgbèrè tẹ̀mọ́ wọn ti parí ọ̀rọ̀ ah baba èèyàn rẹ̀ sí baba rẹ̀ o kò wá rẹ̀ nu àbẹ̀kọ̀ wọn rẹ̀ sí baba rẹ̀ o ó ti wùwà tí èsì ètè èèyàn rẹ̀ nu ẹni ọlọ́run sì ni yá rẹ̀ o ó ti wùwà ẹni èṣù nu irú rẹ̀ làwọn ọmọ israẹli lò fún. mẹ́rẹ́mọ́ sọ̀rọ̀ sọ́tì sàdéhùn kò wọ́n ní sọ̀rọ̀ fa àṣàrọ̀ ilé yìí ọba tọ́ka sọ́mọ ẹ máa bá ẹ máa bá sọ. kọ́ọ̀lù ya mariam kọ́ọ̀lù kẹ́yìfà nù kẹ́lẹ́ mu mànkà náà fi máa di sọ̀bíyà bó o lo ṣe fẹ́ ká máa bọ́ mu òpó ń sọ̀rọ̀ ẹ̀ tí ò lè sọ̀rọ̀ ọmọ tá a sẹ̀ bí tọ́wọ́ a máa ní a máa bá sọ̀rọ̀ kí ló ń bá wa sọ. ẹsẹ̀kẹsì alukurani ni lọ́mọba lànà ọba sọ̀rọ̀ kọ́ọ̀lù inni abudulayi àwọn ọba ní ẹrú ọlọ́run lèmi o ataniel kìtàbà ọlọ́run ọba fún mi níwèé kan ó fún mi ní tíra náà wọ́jà alẹ̀ ní nàbíyá ó sì sèmi lánàbí njọ wọn ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí kọ́kọ́ sọ nù wọ́jà alẹ̀ ní nàbíyá ó sì sèmi lánàbí wọ́jà alẹ̀ ní mubarakan aina makuntu. kuntu ó se mi ẹn tí sàwọn èèyàn láǹfààní gbogbo bí mo bá wà. wọ́n jẹ́ alẹ́ ní nàbí mubarak aina ma kuntu wa awsọ́ ni bí sọ̀láàtì wọ́n zakati ma dùn tó hayya. ọlọ́run ọba sì ti sé lófin fún mi ọ̀pá mi láṣẹ rẹ̀ ọ ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ fún mi pé bí sọ̀láàtì ìmọ̀ kírun. ìjọ àkọ́kọ́ tí isa ti sọ̀rọ̀ ó ti sọ fún wa pé wọ́n lóun ọmọ kírun. Hmm. ìdí tó fi kírun nù bíbélì àbí òkírun kírun nu bíbélì tó alukuraan sọ fún wa ńjọ wọn ti ti tó ti di báyìí ó ti sọ pé nítorí tọ́lọ̀ ọba sọ fún pé mà kírun wọ́n zakati ọlọ́ọ̀bá ni mà yọ zaka mà dùn tó àyà lókun ìgbà mo bá wà lẹ́mí eléyìí wà nù fún mi wọ́n bá rán bí wàhálì dẹ̀ ti ọlọ́run ọba ó sẹ́mi lẹ́ńtí ọmọ bọ̀wọ̀ yá wọlé mi jàll ni jabaran ṣakiya ọlọ́run ọba òsèmi ní kò tí ọ mọ tí ọ padà jọmọ náà mọ bú ọlọ́run òsèmi bẹ́ẹ̀. kọ́dà anabi isani wasalaamu alayya yow ma wòle tu àlàáfíà ọlọ́run ọba ní jẹ́ tèmi jọta bí mi wàyẹ̀wò ma àmútu àtijọ́ ti ń fàyè sílẹ̀. Si wàyẹ̀wò ma ọba aṣọ àyà àtijọ́ tá a gbèmí dìde ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí àlàáfíà ọlọ́ọ̀ni ọmọ jẹ́ tèmi ńjọ́ tá a bí mi ńjọ́ tí ń fa yé lẹ̀ ńjọ́ tá a gbèmí dìde ẹ dákun ẹ̀ ń ta kàn léṣo lágbèlébù sókúkú àlàáfíà sókú àlàáfíà kò kúkú àlàáfíà àlàáfíà lọ́lọ́ọ̀bá ní iṣẹ́ òfìfilé ayé lẹ̀ àtijọ́ náà ló ti sọ gbogbo eléyìí fún wọn lábẹ́lẹ̀ làwọn olùmọ́fini ẹwà pọ́nlé tọ́lọ̀ wọn bá pọ́n isa lẹ́nu alukur'an àkọ́kọ́ ni pé kí ló kọ̀ ya nàbí sallallahu alayhi wa sallam amina sa ní súrọ́tù amina ni a ní súrọ́tù amina a ni ní súrọ́tù mariam súra ti ń sọ̀rọ̀ nípa mariam bákan náà àwọn àfáà ni nǹkan ìyàlẹ́nu àkọ́kọ́ tí ànẹ́bí ìsá ṣe gẹ́gẹ́ bá alukurani ṣe ròyìn fún wa náà ni pé ńjọ́ tá a bí lọ sọ̀rọ̀ àbẹ́kọ̀ sẹ́ni pé nǹkan àpọ́nlé lélẹ̀ nǹkan ìyàlẹ́nu ni kìí ṣe bíi tí ń tọ́wà nù bíbélì o bíbélì ní sí ìyàlẹ́nu àkọ́kọ́ tó ṣe náà ni pé ńjọ wọn fẹ́ ńjọ wọn bíbí ńjọ wọn fẹ́ sókòmọ́ rẹ̀ ni kò sí ń tí àwọn èèyàn jẹ ó sọ mi dọ̀tí lọ́dọ̀ ní àkídà mùsùlùmí àlébù lè lè jẹ́ ànẹ́bí ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ sam àwọn ànẹ́bí ọlọ́run ọba máa sáwọn ẹni tí wọ́n ìmọ̀ sáwọn àṣàyàn ọlọ́run ọba nínú àwùjọ kọ̀ọ̀kan lọ́lọ́run fi sá ànẹ́bí láwọn yẹn sọ́fí mílíọ̀nù màláìkà ti rúṣùlán wọ́n mílíọ̀nù náà kí ẹ sì gbogbo èèyàn náà ẹ wà lọ ọlọ́run ọba fọ ànẹ́bí èyí sá mọ́ alukóraani ọlọ́run ọba alẹ́ ọlá ìntàwọn ọmọ israẹli pé a mariama ìlọlọ bá wọn sọrọ fún wa bí kọkọlihim ala mariama bhutan azima ipa wọn sọ fún mariama irọ́ ńlá tí wọn pamọ́ mariama kó ń sinà ni by implication ọmọ rẹ̀ náà wọ́n pẹ̀lú ọmọ sinà ìyẹn ni isa ìdí nìkan fi jẹ́ pé yahudi ọgbà isa gbọ́pá nàbí ọlọ́ni wọn ọgbà pọ́pá nàbí ọlọ́ni sam torí pé táwọn ẹni mímọ́ ní jánàbí bó lọ ọmọ sìnà ọmọ àlè bó ni ó ti ajánàbí ìdí nǹkan fi ṣe pé gbogbo àyà tá a mọ̀ ká ní ìsìn kéèsì wọn pẹ̀lú mọ́rí ní ìsìn kéèsì yahudi àti isa ọmọ mariam atalukura ni ròyìn fún wa débi pé wọ́n bá débi pé kọ́dà wọn fi ń sá alifáàrí àpàràkálọ̀ là ń ṣe àlà ìpè kọ́dà wa la pádánù ẹ mọ̀ wọ yahudi àwa la pàdánù ọlọ́ọ̀bù oróyìn fún wa ṣé wọ́n pa isa lóòótọ́ ṣé wọ́n kàn lágbélébù lóòótọ́ ayatollah owó ti sọ fún wa náà làákà insha allah lọ́la kọ́lọ̀bọ̀ sọ àjọ̀lá lọ wàláwù tá a lè alam àdùbà insha allah naam báyà tá a bá rí ìbéèrè kàtà bí méjì ọjọ́ sẹ̀ ti lọ sáyẹn ní dùbà báyà dùbà tá a bá parí kíso àwọn tó fẹ́ àríkùn sáyẹn tó lọ. ìlera tí mú yòókù àti mo bá ní ti ṣáàlá ṣáàlá bárakàlá òyìnbó اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا